الحمد لله رب العالمين ولي المتقين رحمن الدنيا والآخرة ورحيمهما والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين معاشر الإخوة السلام عليكم ورحمة الله وبركاته òní ni ọjọ́ jùmọ̀ àṣùbà wa tí a kí tán yìí òun náà ni àṣùbà jùmọ̀ jùmọ̀ yìí òun ni jùmọ̀ alákọ̀ọ́kọ́ fi hádà ṣáhárì al-mubarak nínú ìṣọ̀lá lùbáríkà yìí bákan òní ní ọjọ́ kẹta nínú ayyami Ramadan èyí tí a pè àkíyèsí sí níwọ̀nba àsìkò lẹ́yìn òun náà ni àwọn ẹ̀ṣá àsìkò kan mẹ́ta làwọn àsìkò náà ti ń bẹ tó yẹ kí mùsùlùmí ó sálábàtètè tó yẹ kó mójútó pàápàá jùlọ nínú oṣù àwẹ̀ Ramadan yìí àwọn àsìkò mẹ́ta kan bẹ àwọn àsìkò yẹn wọ́n ní ẹ̀sà wọ́n ní ẹ̀sà tó ní agbára pàápàá jùlọ ẹni tó wá fẹ́ bẹ lọ́hùn pàápàá jùlọ ẹni fẹ́ rántí olúwa ẹni fẹ́ sálápá síwájú olúwa àsìkò alákọ̀ọ́kọ́ òun náà ní àsìkò asáhà ìdákẹ́ta nínú dáwòrò. tàbá dánwò taa mẹ́ta ìdákẹ́ẹ̀ta àgbẹ̀yìn ìyẹn ni pé kásùbà tó wọlé ká rí fajiri pé fájìrì wọlé òun náà lásìkò tó ń ṣe ọlọ́run ọba anabiwa muhammad aleyhi salatu wa salam tó ṣe ní òfin ká jẹ sahur ẹ̀rí sahur wa sahur yàtọ̀ díẹ̀díẹ̀ náà ní bẹ́ẹ̀ ẹ̀rí táàmù ìjẹta rí ní jẹ́ sahur àsìkò ń jẹ́ ní jẹ́ sàhó àsìkò yìí àsìkò tó tóbi ni tàbá wò oṣù ọlọ́run ọba ni ẹ máa jẹ sàhóòrì o torí pé àlùbáríkà òkun bẹ́ẹ̀ yàtọ̀ síbẹ̀ àsìkò yìí àsìkò kan ní tó ṣe wípé orí ọlọ́run ọba kún bẹ́ẹ̀ kọ́dà tàbá àwọn ànábì ọlọ́run ọba tó ṣíwájú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ àmì ọ̀sẹ̀lẹ̀ lásìkò yìí lóru gbẹ̀yìn fáwọn ẹni rí àwọn ẹni ẹ̀sà àpèjúwe anabi nuh anabi lóòtò aleyhi salam ẹ̀rí nígbà tó lọ́wọ́ bá fẹ́ pa àwọn ìjọ rẹ̀ rẹ́ àsìkò tó lọ́wọ́ bá ní kó jáde òun ni àsìkò yìí wọ́sà jáde tó jẹ́ kó rú là tọ́lọ́wọ́ bá ní àṣùbà àjọ náà ilẹ̀ mọ́ wọn lórí ìyá ọlọ́wọ́ bá ní ọlọ́mọ ní nàbsán aléhìn hasiban ilà alálùpín lẹ́jẹ̀ iná hùn bí sàhà ọlọ́mọ bá ní aràn arọ òjò òkúta atẹ́gùn hasiban atẹ́gùn tí í gbé àwọn òkúta ńlẹ̀ kò síbòkúta yẹn ti tó atẹ́gùn àgàn lọ́lọ́run fi pàjọ ànábì lótú rẹ̀ ọlọ́wọ́n á ní bàtà wa tẹ kásá fẹ́ la lótú àwọn àjọkọ jẹlẹ jẹ òun àtàwọn aráàlú ẹ òun lòun àtàwọn ọmọ ẹ ẹni pé ìyàwó ẹ òun náà bá ìparun lọ àmọ́ lùtù àtàwọn ọmọ rẹ lóbìnrin àwọn ọmọbìnrin tó bí òun náà ọlọ́wọ́n bá ní najaynahum bisahar ni'matan min 'indina àsìkò tá a là wọ́n rè òun lọ fà àwọn olùmọ̀ wọ́n ní tíyẹn bá ní tó bá tó máa ń wá kọ́lọ̀ wọn là àsìkò yìí ni ọ̀ torí pé orí pọ̀ ń bẹ́ẹ̀ tànàbí sàrọ̀sálàm ṣe bàtọ́rọ̀ wọn bá mú ànábì lọ sí sánmà bàtó rìnrìn àjò òru subhanalladhi asra bi abdihi layla minal masjidil harami ilal masjidil aqsa òru lànàbì lọ́wọ́n bá mú ànábì sèrìn àjò táǹpẹ̀ ní al-isra wal mi'raj ṣùgbọ́n síkò tó gun sánmà lọ tó wá àwọn oríṣiríṣi tọ́lọ́wọ́n bá ní a àwọn àmì ńláńláńláńlá hàn inú Suratul Najm tó sàlàyé gbogbo tànàbí rí olùwà ní àwọn àmì tábí hàn yìí àsìkò lọ́bọ́ sí fi sáhà torí pé láàrin òru ẹyọ kan náà tànàbí lọ ló dé àsìkò yìí ni ó rí àwọn àmì tó tóbi tó tóbi lẹ́yìn eléyìí àsìkò yìí ibi tó tún wá lágbára dé àsìkò yẹn àsìkò tí ànábì ní yanzilu rabbuna ila sama'id dunya fi kulli layla àsìkò wọn lọ ànábì ní ọlọ́run ọba máa ń sọ̀kalẹ̀ sí sánmà ilé ayé yọmọ wa béèrè ike man yas'aluni man yas'aluni man yas'aluni tani ó béèrè lọ́wọ́ mi fàwùrùtíyà tèmi ọlọ́run ọba fún ta ló ní nǹkan tí ó béèrè ta ló ní kẹ̀kẹ́ tí ó gbà ta wà foríjìn fa aghfirala kí n ṣàforíjì fún ta ni ń wá kẹ́ ta ni ń wóríire àsìkò yìí àsìkò tó tóbi ni tó ṣe wípé lóòótọ́ lọ́pọ̀lọpọ̀ nínú àwẹ̀ yìí wọ́n fẹ́ kéré kí ẹ tó rẹ́ nìkan tí ò ní jí sàrò ṣùgbọ́n ó wá kéré inú ẹni tí màá wò pé opportunity lásìkò yìí gbogbo tó bá ní tó fẹ́ tì síwájú olúwa ó fẹ́ béèrè àforíjì gbọ̀tọ́rọ̀ fẹ́ ròyìn àwọn ẹni rẹ̀ ó ní wàbíl àtàrí hum yastaghfirun àsìkò tí àwọn ẹni rí tún máa ń tọrọ àforíjì òun náà lásìkò yìí ó tún wá ẹ̀ka tó tún ní o àsìkò yìí ó tún wá ní ẹ̀ka kéèyàn tọrọ àforíjì lásìkò yìí bẹ́ẹ̀ làwọn ẹni rí sí mọ̀ sí Abdullahi ibn Umar ó sọ fọ́kànú àwọn ọmọ rẹ̀ Salim tí màá yan náfìlà yóò tètè jí látòrò yọmọ yan náfìlà lọ yóò wá sọ fọ́mọ rẹ̀ pé dákun ká má jẹ́ kí n tó bá ti di sàfò ìyẹn ni pé ewúrú gbẹ̀yìn tètè wá sọ fún mi ìsọfún istighfar lóko yìí àsìkò istighfar nù kí ẹ máa tọrọ àforíjì torí pé olúwa ní wàbíl àtàrí hum yastaghfirun àsìkò yìí làwọn èèyàn àwọn ẹni rí mọ̀ wípé èèyàn tọrọ àforíjì àbúrò rírà ń kọ́ tí dá òru rẹ̀ sí mẹ́ta ẹlẹ́kẹ̀ẹ́ta yìí òun náà ni ọ̀wọ́ gbẹ̀yìn nígbà tí lọ ìyẹn rúṣin olúwa nínú ẹ̀sìn ẹ̀ṣà tí ń bẹ fásitì yìí òun náà ni kẹfìrọ́tò lè ṣègbà òru gbẹ̀yìn tábà ti wà ní sàhóò èèyàn jẹun àbọ̀ kátẹ̀lé yẹn jẹun tán àbúrú sọ́pìlẹ̀dì fún ọkọ̀ tó jẹun ká mọ́sítà àsìkò yìí àsìkò jọ́sìn tó lágbára ni pàápàá jùlọ ìwà foríjìn àtúrí ní ẹrú fẹ́ béèrè níwájú ọlọ́run tó àsìkò ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí àsìkò wa náà òun náà ní lẹ́yìn fájírì àsìkò yìí lé ìgbà òun lòun ti dé ó tún wá tásìkò kan téèyàn bá ṣọ́ra oorun yẹn fẹ́ píkìyàn ṣùgbọ́n téèyàn bá ti gbìyànjú tó ti rí oorun yẹn jà lógun ẹ̀rí pé kádẹ́mù báyìí tó ń fẹ́ bí ìṣẹ́jú márùn mẹ́wàá ọ̀hún àròtún ṣe kí ni so amóhun kan wá bí ẹ̀yin fájírì ń bí yẹn bá ti dá lóhùn ọlọ́nà àmọ́ tó bá ní lọ yóò bá fàbí ẹ̀yìn ìṣẹ́jú mélòó tí ń ta tí ń dijú tí ń yà tí ń ṣe lẹ́yìn ìgbà náà bí ìdìnnìlà ò jẹ́ so àsìkò yìí náà baraka pọ̀ ń bẹ́ẹ̀ ẹ̀rí ọlọ́run ọba ìbẹ̀rẹ̀ ọjọ́ nù fún mùsùlùmí oríṣiríṣi ẹ̀rí ló <coughs> fàlẹ̀ ọmọ ní ìtàn máa gbé ṣe láàárọ̀ yìí gẹ́gẹ́ bí askar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí àsìkò wa àsìkò ẹlẹ́kẹta tí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ fi ṣeré pàápàá jùlọ lásìkò yìí òun náà ni wọ́pútò lè tọ̀ gbogbo àsìkò tá a máa ń ṣinu yẹn tí sinmi bá ti wọlé à ń ṣinu lọ́wọ́ àgbà tá a ṣinu tán gbogbo píríọ̀dù yìí píríọ̀dù orí àti ìjọsìn àti bẹ́ẹ̀ lọ́wọ́ ọba ni abẹ́ olúwa kọ́mọ́sà fi wá ṣe kóńgẹ́rì Ramadan fúrúsọ̀tò lẹ́rùmọ̀ opportunity sẹ̀mí ayé ni o ẹ̀dàkùn ká gbìyànjú ká sàlápá tètè pàápàá jùlọ àwọn àsìkò ẹ̀sà ẹ̀sà ẹ̀sà gbogbo ọmọdọ́nà pátápátá ló kún fóore pàápàá jùlọ àwọn àsìkò yìí òní tún wà lọ́jọ́ jimá Allahu akbar ọjọ́ ńlá tó lóore jù ní gbogbo ọjọ́ ọ̀sẹ̀ gbogbo ìgbìyànjú tá a gbìyànjú tẹ́lẹ̀ ká tún gbìyànjú lékún ní ọjọ́ òní kẹtọ́rọ́tù sọ̀lá tí wọ́n sálẹ́ ní. على النبي صلى الله عليه وسلم أتلاتو تقوى النبي إما قولا تلاتو فمي لجوجما إقوى كذي كي موسيقى رارا أني كإقوى سيوكين يقولا تلاتو àti gbogbo àwọn orí mi ti ń bẹ káyọ̀tì déjìmá suratul kahf àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pápá jùlọ lọ́wọ́ rọ̀lẹ́ títí tó ń ro fi orí kọ́bà lọ́wọ́ kọ́mọ́tà tí wàá ṣe kún gẹ́ orí ọlá jẹ́ ọlọ́run اللهم إنا نسألك هداك واجعل عملنا في رضاك اللهم إنا نسألك هداك واجعل عملنا في رضاك اللهم يا ولي الإسلام والتوحيد والسنة مسكنا بالإسلام والتوحيد والسنة اتانا نلقاك عليّ اللهم وفقنا اللهم وفقنا بالخيرات والبركات والسعادات